وهو علي ضامن أن أن أدخله الجنة أو أرجعه إلى مسكنه أو أرجعه أو أرجعه إلى مسكنه أو أرجعه إلى مسكنه الذي خرج منه نائلا ما نال من أجر أو غنيمة ومثل المجاء ومثل المجاء ولمسلم ولمسلم ولمسلم ومثل المجاهد المجاهد ومثل المجاهد في سبيل الله والله أعلم بمن يجاهد في سبيله كمثل الصائم كمثل صائم القائم وتوكل وتوكل الله للمجاهد في سبيله أن توفاه أن يدخله الجنة أو يرجعه سالما مع الأجر مع مع أجر أو غنيمة وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مكدوم يكلم في سبيل الله إلا جاء يوم القيامة وكلمه يدمى لون لون الدم وريح ريح المسك وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله أو روحة خير مما طلعت عليه الشمس وغربت وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها وعن أبي قتادة الأنصاري رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين وذكر قصة وقال رسول الله صلى الله عليه وسلم من قتل قتيلا له عليه بينة بينة له سلبه فقال لا سلبه وقالها ثلاثة طيب الحمد لله الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوكفل وباوة أترى عليكم كي الله أتيانو لقباء النبوة محمد صلى الله عليه وسلم وعلى آلياته وصحابة النبوة محمد صلى الله عليه وسلم أتبقى أنت ما أنت لسنة محمد صلى الله عليه وسلم تبقى لجوال الكيامة وما ساكا ونكون وهو آمين كتاب الجهاد ibiti ati bere kikanu tira umdatu lahkam lilhafidh lmaqdisi rahimahullahu taala lónìí òun ni ọ̀rọ̀ aljihad kí la ń pè ní aljihad kí sì ni àwọn èèyàn ń pè ní aljihadu tí è ṣe aljihad bẹ́yàn bá wá fẹ́ ṣe aljihadu fi ṣẹ̀bí lílá kí làwọn àdájọ́ tí ṣẹ̀rí alákalẹ̀ pé òfin ní tẹ́yàn gbọ́dọ̀ tẹ̀lé wà nǹkan tàmójà àrídà kọ́ra bẹ́yàn bá jẹ́ ẹni tí ń jagun sójú ọ̀nà ká tó bẹ̀rẹ̀ sí ka àhàdífùl kìtàb àwọn àhàdífùl tí alìmọ́mù makidi sí ó mú wá nù tíra yìí kọlọ̀kọ́ wọ́n jihadu pẹ̀lú gbogbo oríṣiríṣi tí àwọn èèyàn ti lẹ̀ mọ́ àti táwọn kan náà fẹ́ yọ jihadu gbogbo ẹ̀ ní ṣẹlẹ̀ láyé lónìí àwọn kan kò tí ò sí jihadu nítolúwa sì pè ní jihadu àwọn kan torí pé báyé ti dà pé ẹ má wí mọ́ wọn fẹ́ máa yọ ọ́pọ̀ nù aljihadu wọ́n amánà amánà tí gbogbo ẹni tí ń bá ń yanu tí ń bá ń sọ̀rọ̀ pé kọ́lá lọ́hù kọ́lá rasúlùhù sọ́lọ́lọ́hù àríhì wọ̀sẹ́lẹ̀m wọ́n amánà tó tàbí amánà yíyọ jẹ́ dada pé wí pọ́lọ́wọ́ àtàndábì sọlọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ má fi kún wọ́n sì yọ kò ń bẹ́ ọlọ́run ọmọ ẹ̀dá tó dá kó tó gbé gbogbo òfin tó gbé kalẹ̀ kalẹ̀ ẹ̀rí káwọ́ ọmọ rò pé á ah, eléyìí ò ṣe é wí lónìí àbí á ah, ẹ̀fẹ́ léyìí kun ti ń da nǹkan rú òjò báwọn lọ òun ni pé pàtàkì jùlọ lásìkò tá a wà yìí ọ̀rọ̀ nípa jihadu nínú tí gẹ́gẹ́ bí mo ti wí ntí ò sí ń wọn lẹ̀ ma wọn fi ń kún èyí tí ń ń ara wọn kan tó dóńdó pé a ẹ̀ máa sọ yóò mọ́ ayé ọgbà báwọn nísìn àmọ́nà ìlúmíyà sì ni pé wí bọ́lọ́hún àtàlẹ́bí ti wí sọlọ àríyìn ìṣẹ̀lẹ̀ àní ọba wa lọ́lọ́hún òwí dá kọ́lọ̀ ọba ọba jà ó ṣe ṣerú òfin báyìí àmọ́ ò lè pé ntọ́lọ́hún wí kò wí dá àbí ẹ má at the same time náà ntọ́lọ́hún ò sì pè ní jihadu a lè pè ní aljihad lápèjúwe kẹfì gbọmiyé nílọrin bíi náà ni pé mo ti mẹ́ńṣàn rẹ̀ níbì kan rò pé lọ́rin bíi mo ti sọ bọ̀ tí lọ́rin ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọmọ kan lọ́wọ́ bá mi pé òun fẹ́ kí n sọ̀dájọ́ sẹ̀ríà fún un nípa ń tọ́ ṣẹlẹ̀ láàrin òun àti tani láàrin òun àti bàbá bàbá àwọn grandfather rẹ̀ ti ń gbé ọ̀dọ̀ rẹ̀ ọmọ yìí ò ní bàbá láyé mọ́ àmọ́ ń gbọ́dọ̀ bàbá bàbá rẹ̀ ọmọ yìí mùsùlùmí ni bàbá bàbá rẹ̀ yìí kiri yóò ní àmọ́dọ̀ rẹ̀ náà ní ń gbé tó fi dàgbà ọ̀dọ̀ rẹ̀ náà ló ń gbé tó fi lọ́n fi ní kóhun orí ìsìláàmù tó sì di mùsùlùmí pọ̀tí bí tí ń lọ di pé kí lọmọ yìí lọ́ṣẹlẹ̀ ó ní bàbá yìí ti mọ̀ pé òun kírun ó sì ti mọ̀ pé mùsùlùmí lòun òun wàá mọ ń ṣẹlẹ̀ lọ́jọ́ kan òun wálé tó wọn kàn rí ni pé ọ̀rọ̀ bàbá ń lé jọ̀hún para tí bàbá ọ̀tẹ̀ wá dáhùn lọ́ba mọ́dà wọ́n á wò pé òun lè gbàdá yìí lọ́wọ́ yín tí ò sí nǹkan kan tí ẹ̀ ṣe torí pé ọmọ yìí wà ní kwara polytechnics ń gbà wọn. èso ọmọ kékeré bàbá bàbá rẹ̀ sì ní ẹmọ̀ pé bí yẹn bá ti ń dàgbà agbára ọmọ dínkù ọ̀tọ́jọ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ó lóun wá sa òun sá jáde ní ìbọ̀wọ̀ fún bàbá bàbá òun kì í ṣe pàgbára wọn káwọn ẹmọ̀ pé àwọn àgbàlagbà míì náà aláṣejù lẹ́lòmíì pàìpá àgbàlagbà tí òun náà nílàáká ìdáadáa ni yóò wò kọ́ ọmọ yìí pọ́nlé ni bàbá yìí tún wá ń lé oníbòhun ti sá náà bàbá ń lé òun tóun ti àdá lọ́wọ́ òun sá ń tóun náà nígbà tó wá di pé àwọn fi ń rin bíi hundred meters gbogbo àwọn ará àdúgbò náà rí àwọn wọn ké mọ́ bàbá pé àkí lọ́wọ́ lè tó bá wọn kí ni wọ́n wá fẹ́ béèrè ibi tọ́rọ wà gan-an o wọ́n wá lọ rí àwọn kan náà bóyá àwọn ẹgbẹ́ rẹ̀ náà ni bóyá àwọn àfáà bíi irú tiẹ̀ náà ni ó ní wọ́n wá ń sọ fún un pé ó sì rí jihadu ọ̀hún ọ̀hún sá ọkànjọ bí ẹ̀rin ni o ìǹpa lọ́wọ́ tọ́sẹ̀lẹ̀ ni o pé èyí ń lọ́wọ́ lọ́kàn láyà pé ò pé kí ni kóun ò sè ó ní nítorí tí fún un pé orí jihadu ò ṣe kí ni ọ̀sá kèfèrí yọ àdá sí ọ ọwá ń sá fún bíbọ́ yẹ kó dó ni bọ́bá pé òun lọ lè gbẹ̀mí rẹ ni bí wọ́n ló sì lè gba títí ẹ̀ ni jihadu nù ọ̀dà bí ẹ̀rin àbí bọ̀tẹ̀ sẹ̀rin ọlọ́run lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ń tí a ti fi ntọ́lọ́run ọ̀wí tá a ti ń wí sọ́lọ́run lẹ́nu bẹ́ẹ̀ bọ́bá pé ọmọ yìí lọ bá ru wọn bẹ́ẹ̀ náà ni tó ṣe fatuwa fún náà pé lọ bá bàbá bàbá rẹ̀ ọba yóò àdásí ọwọ́ náà yóò dásí jẹ́ bẹ́ẹ̀ ni tí ń jẹ́ jihadu a ń sọ̀rọ̀ aljihadu fi sabilillah ìyẹn ni pé ìjẹ́ ìṣe jihadu sójú ọ̀nà tọ́lọ́run la wí o bí ẹ̀ bá ti ní kí sójú ọ̀nà tọ́lọ́run lòun ṣe òun lọ́ mọ́rú jihadu àmọ́ jihadu ló kọ ọlọ́run kí ni ìdájọ́ ẹ̀ ara ń tí mo fi ní ó ṣe pàtàkì ríra ọ̀rọ̀ ń pa jihad àti ìlúmọ̀mù makidisi fẹ́ wí fún àyí lásìkò tá a wà yí pàtàkì jùlọ ó ṣe pàtàkì púpọ̀ ọ̀tẹ̀ nínú ẹ̀kẹ́jì mo ní méjèèjì náà là ń rí lọ́yé lónìí tí ò sí nínú jihad táwọn èèyàn fi ń bọ̀ ní tí ń sì ń bẹ́ńbẹ̀ táwọn kan fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ yọ àwọn kan bẹ láyé lónìí nísìnyí wọ́n ní jihad táwọn bil kọ́là jihad with pen àwọn ọmọ pé jihadu mí ń bẹ máa fi jihadu kíni jihadu pé ẹ máa rí ta ló ní ìjà ta ló ní kíni hàn jihadu lè ní ìjà nú ó lè ní kíni ó lè ní ìjà nú mẹ́nà gbogbo nẹ́bí ìjà sọ̀lá ẹ kò nu síra ni àmọ́ ǹjẹ́ gbogbo jihadu náà nìjà kàlà kò rí bẹ́ẹ̀ ti ń jòdòdò ni gbogbo jihadu náà kì í máa túmọ̀ kíni kì olùwàsọ́nù alkùránì kẹrin pé wàjáhid bíhì wàjáhid hùn bíhì jihadan kẹbíọ̀ bíhì ń bẹ̀rún pronoun bẹ̀rún kí lọ́lọ́run wí bilkùránì kẹrin olùwà ní fi alkùránì jákíní fi jákíní fi já jihadu àjẹ́gbé jihadu kan ń bẹ tó ipé ní tó fi já ní kíní alkùránì kẹrin kọ gbọ́ kọ wá lè fi ṣàlàyé fún gbogbo ẹni tí ọba mọ ti ń wí pé hàn bọ́lọ̀ ti wí kọ́ ọ̀hún bó ti wí ni haza jihad ọlọ́run tó wílé iná ló sì tún kí ni wà tó jáhì búnà bí àmúwálè fún wá wà àǹfúsí ìdán jihad jihadun bil àmúwà àjẹ́gbé jihadu kan bẹ tẹ́yàn ṣe kí ni owó láàfi ìjà haza minal jihad òun ni kéèyàn fẹ́ yọ kan kú ònú ẹ̀ bí yẹn bá ní kò sí léyìí ń bẹ́ wàlìjìhádù bil anfus wàlìjìhádù olùwàníwàtú jáhìdú náà fi sẹ̀bí lèláhì bí àmúwálì kún wá àǹfọ̀sì ẹ̀fẹ̀ mi yín ja jihádù ìdán àljihádù tí ó lè mẹ́mí yàn lọ jihádù ni àljihádù téèyàn ó fowó já jihádù ni. aljihadu tẹ́yìn ó fọ̀rọ̀ ọlọ́run kóun náà gbọ́ yé kó lè fi ṣàlàyé rẹ fẹni tí ó mọ̀ á aidan min aljihad pé eléyìí eh, àfi eh, ká wí sọ́tún sósì gbogbo ẹni wọ́n sọ jihadu di pé n ti ń jihadu nìkan ni ká já nǹkan ifóhun náà kò rí ni kó nu sọlọ̀lọ́wọ̀ àríwọ̀sẹ̀lẹ̀ àmá ń jẹ gbogbo nǹkan náà nìjà kọ́dà alùkọ̀rá ní òwú bẹ́ láfírí wà jáhìdù bí i jihadan kabira wàtú jáhìdù na fi sàbí lèláhì bí àmúwàlékún wá àmúfòsíkún àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ló nídi kásàlàyé rẹ̀ lónìí ó ní kò fi ní jẹ́ pé tí ọlọ́run ọ̀bẹ̀ wá èèyàn máa ṣe yóò rò pé tọ́lọ́run náà lòun ṣe bí irú ẹni tí bàbá tọyọ àdásọmọ tí wọn ò sí lójú ogun bàbá yìí náà ní fún lóúnjẹ o ọdọ ẹ náà ní gbé o wọn ní kọkọ ju sí jihadu nu ẹni wọn bá kọ rárá wọn sí sálìkì àmọ náà yìí méjèèjì jihadu kele yìí jihadu kọ torí náà òun ní àlàyé tí wọn máa wá fi kìtàbí aljihad kọlọńkọ má ṣáà ṣe kó ṣe gbígbọ́ yé rẹ̀ ń rọrùn fún wa kó wá ṣe lílo rẹ̀ kó ṣe ní kíni kó ṣe ní rọrùn fún kìtàbù jihad lára tó tún yẹ ká sàlàyé ń pa rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ aljihadu lẹ́sẹlẹ́sẹ pẹ̀lú ahadithu kí ni ìdájọ́ jihadu aljihadu fi sabilillah pàtàkì jùlọ aljihadu tí ó ní jànú aljihadu tí ó ṣe gíní aljihadu bil anfus aljihadu bí jihadu téèyàn fẹ̀mí rẹ̀ já ẹni ọba yọ yóò ń kó nù jihadu ẹlọ́rọ̀kọ̀rọ̀ ní sọ torí pa nàbì ṣe kíni jáhada nàbì sọlọ sọlọ bí nàfsì wà jáhada sọ̀hábà rùbọ́ọ̀nù lọ́ọ̀yà àléhìn bí àǹfọ̀sì bí wọ́n ti já tẹ̀mí ni wọ́n já ti kíni wọ́n já tó wó ọ̀sùnmọ́n bin afaan rọ́bì allahu anhu ọ̀gá wa ọ̀sùnmọ́n bin afaan òun fi owó já jihadu débi tá nàbì ni máa bọ́rọ̀ ọ̀sùnmọ́n máa fa àlàbà àdàlẹ́wò ma dọ́rọ̀ ọ̀tùmánà ma fa kò sí tí ọ̀tùmánù ó se tí ó kò nìra bá ma lẹ́yìn tó ní tó se tí ni ọ̀tùmánù se ń jọ náà ọ̀nà owó tẹ́nìkan ọ̀nà rí sójú ọ̀nà tọ̀lọ́n torí náà gbogbo ẹ̀ ní bẹnu ìsìláàmù òun ni òfìsẹ́ nìkan tí ó pé ọ̀rọ̀ jihadu ọ̀kàwà ó nìkan nu gbogbo ńtọ́lọ̀ ní kẹ́yìn òfin ja jihadu torí náà àwọn eléyìí ni bàbá wa ń sọ̀rọ̀ eléyìí tó kọ́mọ jù kí yá sì gbọ́mọ pọ̀ ń bẹ́ẹ̀ òun náà ni aljihadu bí bill anfus jihadu tí ìjà bá dé ó níbi tọrọ máa dé kó tó di kíni kó tó dìjà gbogbo ẹ̀ lákàánú àhàdíìsù tí ìmáàmù mákìrísí ó mú wáyé kọ́dà nẹ́bí òkè àfíjà bẹ̀rẹ̀ sọlọ́lọ́hu àlejò ọ̀sẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ báyìí bí wọ́n bá gbà alhamdulilayi bí wọ́n bá gbà ẹ̀sẹ̀ báyìí bí wọn bá tún gbà ẹsẹ báyìí ló tó wá kan bí wọn bá ló dìjà ìyìn ẹjà gbogbo ẹ ló létò kódà bá a bá wá ń jà náà ta là ń bá jà kò sínú sẹríà ìsìláàmù pé àwa wà lórí òfurufú àwa ń ju bọ́ǹbù lórí àti ẹni ọmọ wa àtẹni tí ò mẹsẹ̀ pé nǹkan kan náà kú gbogbo wọn àbúrò eléyìí táwa náà ń dánwò tí mùsùlùmí ń dánwò lónìí àwọn èbó kan ṣe kíní kan ní àìmọye mẹ́lì kéèyàn wá wá gbé ẹ̀bẹ́lẹ́sìn kan náà lòun àtàwọn ilé ìtẹ́mi rẹ̀ jọ ń gbéyà iná jẹ́ ń gbẹ̀sán tí èbó amẹ́ríkà ṣe ọlọ́run ọ̀ràn ọlẹ́yìn o ọlọ́run ò ṣe kíní ọ̀ràn ìmọ̀ kọjẹ́ ni tó pé ní zu ahadin májẹ̀mú ń bẹ láàrin ara yín kìí ṣe rẹ̀ àmọ́ ọmọ gbégbé tí ẹ lálàáfíà èmi náà mọ̀ sí kíní yí mọ̀ gbégbé tèmi lálàáfíà ọwá wà nínú àwọn tá pè ní ahalu harbin ahalu pé àwọn eléyìí ọ̀sádéhùn kan láàrin wa bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bu lẹ́sẹ̀ láàrin àwa àti ẹ̀yìn gbogbo ẹ̀ ní ṣẹ̀rí àlàkalẹ̀ ànábìlẹ̀ ni tádéhùn bá ń bẹ láàrin yín àdéhùn ẹ̀ mọ̀ bẹ́ntì yín àwa náà mọ̀ bẹ́ntì ẹ̀ mọ̀ sẹ̀sìn tì yín àwọn ẹni ọba yọrù eléyìí ń pa lẹ́yìn ànábì ní kíni lam yẹrẹ rọ́ọ̀hí àtẹ̀jẹ̀nà mùsùlùmí tó bá yọrù eléyìí ń pa kò ní gbóòórùn àlìjẹ́nà bèlè yọwọ́ hádà kọlù nàbí sọ̀rọ̀ àwọn da gbogbo ẹ̀ pọ̀ lónìí àwọn adìkíní mara àti ní supamákẹ́ẹ̀tì àti kọ́dà wọn á ń gbé mara lọ mọ́sálásí nísìnyí gan gbogbo eléyìí olúwọ̀ ọ̀bẹ̀ o. ẹni ọba sì báyìí lọ́dọ̀ ọlọ́run yóò rọjọ́ tí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ibn masoud àwọn sọ̀hádà anábọ̀ muhammad sallallahu alaihi amọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wé lọ́rùn tí ò ní rí já òun ni kẹ́mi ọgbọ́ lọ́wọ́ yẹn láì nídìí wọ̀rọ̀ pọ̀ nínú tí èèyàn fọwọ́ rẹ̀ rọ tí òun náà lọ́lọ́ mẹ́ra lọ́rùn tí ò sí bí òun ọmọ bí ó ti gbọ́ kọ́dà bí èsè kíni bí èsè mùsùlùmí mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ìran méjì ni wọn ẹni àjọ ń já báwa la bá kọ́ mú ni bóun la bá kọ́ mú wa áhàlù kíni áhàlù alhaq àmọ́ bẹ́ẹ̀ náà látàrí ànẹ́bùa muhammad sọ̀rọ̀ sọ́lẹ̀m ànẹ́bí láwọn kan bẹ mọ̀háhàdùn mọ̀há àwọn tàdéhùn bẹ láàrin yín ya àjọsẹ̀sìn lóòótọ́ o àmẹ́yìn ọmọ bẹ láyé tí àwa náà mọ̀ sí kíni a ma ṣe ti wa ẹ̀ ní dí wa lọ́wọ́ báwa náà ti ní dùn lọ́wọ́ ànábì níbẹ̀ yẹn bá pa muhammadu nílùú ìsìláàmù nílùú tíjọba ìsìláàmù wa lamiyarẹ rọ̀ṣì àtàlìjẹ́nà ìgbẹ́ ni bí ò wa ẹ̀dàkùn ẹ̀já wádìí kí là nẹ́bi wí sọ̀lọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ kí wọ́n máa wá ṣe wàhálà lórí tọ́lọ̀wọ̀n ọ̀bẹ́ yóò tún wá dálì kìyàmà olùwọ́ sọ pé ta ń bẹ̀ ọ́ ẹ wò tán ọ̀kan náà àwọn ọ̀gá wa nínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ wọ́n wà lójú ogun lóòótọ́ kó dé ahlul harbi ẹni tí wọ́n jọ ń jagun tó lẹ́tọ́ àti pa ẹni yìí wá rí ẹ̀rú bá ọ bá ní aṣáájú aláìláha ìlọ́lọ́ wa anna muhammad rasulullah ìgbà tó rí dà tán ló ṣe aṣáájú ó kó láyé lónìí kí là nẹ́bi wí ànẹ́bi ní akọ́tẹ́ltẹ̀hù báadá à ń kọ́ lálá ìlàhà ìlàlá ó sì pa lẹ́yìn tó ní láìláhà ìlàlá sọ́ábẹ́ yìí ni à ọkàn wí lásán torí ìdà ọ̀gá wa nù ó bẹ́ẹ̀ bá lọ́gàá mi ti ń tẹ̀lé kó wí kó jẹ́ agbọ́ àmọ́ ọ̀gá àti wa àdábùwà muhammad sallallahu wà láyé àwọn àlànà tó fi lélẹ̀ ni nísìnyí rìpíìtì ẹ̀ gbogbo ìta ń wí yọ̀ wá pé bí àwọn kan tí wọ́n fẹ́ gbọ́ pé ogun bẹnu islam ìjà ń bẹ o àmúlẹ̀tọ̀ ọlẹ́kọ̀ọ́ bí kíni gbẹ̀yàn ti jànú islam ó sì ní tí máa ṣáájú kó tó ṣe kíni kó tó kànjà gbẹ̀là nẹ́bí làkàlẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí wọ́n bá gbà ẹ̀ṣẹ̀ báyìí bí wọn bá gbà ẹ̀sẹ̀ báyìí bí wọn bá wá láwọn ọ̀gbà náà ìjà ní bísímìlà gbogbo eléyìí ló ní ẹ̀kọ́ fi ṣẹ̀rí àti iná alìsìlámìyà ọ̀rọ̀ nípa jihadu ọ̀rọ̀ tí ó kẹnu púpọ̀ ni àmọ́ mo fẹ́ láti ṣe àwọn mọ̀kọ́dímà yìí láwọn ọ̀rọ̀ àkọ́sọ yóò jẹ́ alẹ́ máa gbàgbọ́ yé gbogbo tí a bá máa wá padà kà nínú àhàdífà nẹ́gbàmọ̀ حديث على كوكو عن عبد الله بن أبي أوفى رضي الله عنه عبد الله بن أبي أوفى أنه صحابي النبوة محمد صلى الله عليه وسلم أغلب حديثه أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم فقال أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية anabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí nàbí alfa ti gba hadithi wa pé fi báàbí ayyámi yí alàtí lákòyà fi hàlàdù ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú àwọn ọjọ́ kan nínú àwọn àsìkò kan tànàbí wà lójú ogun pẹ̀lú àwọn ọ̀tá tó pàdé pẹ̀lú kíni àwọn ọ̀tá tí wọ́n jọ ń jagun ní tí nàbí alfa fún wa ní ìròyìn rẹ̀ lọ́sẹ̀lẹ̀ انتظر حتى إذا مالت الشمس النبوة محمد صلى الله عليه وسلم àwọn ọ̀tá ń bẹ ní níwájú tí wọ́n jọ ń já tí wọ́n fẹ́ pàdé ara wọn ànábì ọ̀wá kú gìrì lọ pàdé wọn ànábì ń lọ́ra díẹ̀ kó tó jáde títí tó fi di kíni hátà ìdàmálàt àṣàm títí tó fi dìgbà tí oòrùn yẹ àtàrí ìyẹn ni fi wọ́pì azawaj ìgbà tó rún yàtàrí nígbà tá lẹ́yìn ìgbà tó bá yàtàrí la máa kírun o la máa kírun borí wọn là nẹ́bi ọkùnra dúó ìtàbọ̀rà ó retí gbígbà téèyàn wò ká ẹ má ti lọ kẹ tásìkò tá a jáde nẹ́bi ń wo àsìkò títí tó fi di hátà ìdá máa là ti ṣàkóso. kọ́ ọmọ fi yìí ńgbà tí òun yàtàrí tán yìí ànábi wá dìde ara ń tà nẹ́bi muhammed sallallahu alayhi wa kọ́kọ́ máa ṣe yọ àdírẹ́sì gbogbo ẹni tí ń kó lójú ogun gbogbo ń táwọn tí ń wí látàárọ̀ yẹn àdírẹ́sì sànẹ́bì fún wọn nígbà wọn bá ń lo ojú ogun ibẹ̀ láti mú ànẹ́bì ó kìlọ̀ fún wọn pé bá a ti ń lọ yóò báyìí ni o báyìí ni o ànẹ́bì máa ṣe bẹ́ẹ̀ sọ̀dọ̀ lọ́wọ́ àríyìn ọ̀sẹ̀. bọ̀tká tó lọ wájú kò ń bi eléyìí hátà ìdá mẹ́lẹ̀ ti ṣàmùsù kí ni fíkì wo hadith yìí ń bì pé ànẹ́bì ní sùúrù ọlọ́ra ó retí títí tó rùn fi yàtọ̀ níbi àwọn àsìgbọ́ tó dé ayé lónìí àìkéwú débi tó yẹ kéèyàn ó kéde unfortunately ó sọ àwọn kan di avọwáàyè alẹ́ṣ àwọn àbí avọhìrì yù àwọn táwọn àfáà máa ń pè ní bọ́hìrì pé wọ́n bá nẹ́bi ti wí ni ṣé funfun ni funfun ni kí ló dé tá nẹ́bi fi wí ń funfun àwọn ò gbọ́ irú wọn bí wọ́n bá túrú àdìsí báyìí wọ́n lè pẹ́ ni ọ bá jáde lọ ja jihadu kóòrùn tó yàtàrí òǹbídíà kílẹ̀ rí ànẹ́bì retí títí tí kìíní títí tó ń wọ́n sì lè lọ jẹ jihadu kóòrùn tó ya òǹbídíà ni ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti sọ di bídíà bẹ́ẹ̀ lónìí tí ó sì sínú bídíà torí pé ìmọ̀ ń pa òṣòlù bídíà ìgbà ìmọ̀ ni ilmu usuli alibida kí là ń pè ní bídíà ẹ̀kọ́ ni téèyàn bá kọ́ òun ni gbogbo ránran òun tẹ́ ń gbọ́ lónìí ó fi síbi jẹun ó ti di bídíà ó ti di kẹfẹ́rí wà láyà ẹ̀lẹ́kọ̀ọ́ tó ni àìní tó ni alimami nawawi ńgbà tó dáàrin yìí alimami nawawi náà hàn ànábì ní sùúrù tí oòrùn fi yẹ nítorí pé gbà wọn ni strategy ogun ànábì rí i pé ogun tá a fẹ́ jà yìí o ká ní sùúrù di kíni ká ní sùúrù di kíni di àlìmáàmù náà wáwé nítorí nígbà náà atẹ́gùn máa fẹ́ lọ́nà kan tí ó ìmúra wọn tí wọ́n mú lọ́wọ́. kìí ṣe pé ànábì wá ṣe ń ṣe pé ní ẹ̀rẹ̀ ọba ti tó ọba ti jáde tọ́lọ́pọ̀lọpọ̀ ṣe ń tútù kùtù lónìí nù ṣe ànábì ò fi síbi jẹun ò sì fi síbi jẹun ànábì ò gbogbo àwọn gbogbo tí ò yẹ ká máa gbọ́ ànábì ò ànábì ò dínran jọ kó mọ ò dínran lásàf lásàf ọyẹ kíyàn ó ní ń pa kí là ń pè ní albida kí ni jẹ́ bídíà kí ni ó tó sọ nǹkan di bídíà bá nàbí ọba sí sọlọ́lọ́wọ́ àlejò torí náà eh, ká má fi kúrò lórí ọ̀rọ̀ aljihad kò túmọ̀ pé ànábì ní dandan o bẹ́yàn bá fẹ́ jáde jihad torí bàbá máa ké lónìí wà láyà rẹ̀ tí ó tù bẹ́ẹ̀ ṣe lọ jihad kóòrùn tó ẹgbọ́ pé ìtagọ́ra bídí àlẹ́sẹ̀ ohun kò rí bẹ́ẹ̀ àwọn kankan ń bẹ tó nídìí tà nábì fi ṣe sọlọ́gbọ́n àríwá lórí ọ̀rọ̀ jihadi táwọn wí náà wọn jagun bá dérò nígbà wọn jáde ọ̀tọ̀ níbi tá ànábì ní kí wọn dúró sí náà wọn a àwáhìyón àmúráyò wà nẹ́bí ibi tó ní àdúró yìí wáhàyí látọ̀dọ̀ ni àbí kíni àbúrò pé ibi tí strategy ogun dá a ká dúró ni ànẹ́bí ní ráyò mo rò bẹ́ẹ̀ ni kí ìrí wáhàyí kankan onítọ́ jẹ́ bẹ́ẹ̀ ni tá a fẹ́ o ọwọ́ tètè bà wá ní ìyá ànẹ́bí sì gbọ́ sọ́dọ̀ bá wà ní tàbí yòun ti nímọ̀ ogun jíjà ìwọ̀n ń sọ fún ànábì pé já lọ bẹ̀rùn tí mo fi ní ká lọ bẹ̀rùn ni pé omi tí gbogbo ara abádìrú yìí mu ásẹ̀sì lọ bí omi wọn á lọ búlọ̀kù ẹ̀bẹ̀ kò síbẹ̀ yẹn ti lé lágbára àjà tó ń gbé ọ padà gbẹ wọn àwa la sì ní géètì nígbà tá bá ti lọ dó mẹ́rùn àwa la ní kíni àwa la ní géètì omi nù bí wọ́n ti lè wọ́ lágbára tó nígbà tí òǹgbẹ bá mú wọn a mú wọn yìí ni yóò ṣẹlẹ̀ lógun bá dé torí náà n tí n sọ in essence ni pé ẹdákun ẹja ẹja súnmọ́ àwọn àlùfáà àwọn àfáà súnmọ́ gbogbo àìní respect fáwọn àfáà wọ̀nyí ni gbogbo ẹni tí ò kéwu débì kan fi wá ń pé gbogbo tí wọ́n wí wọn ọ̀sán náà ń bẹ òun lòún gbàdí sí ànẹ́bì yìí táwọn ọ̀gbọ́yé sọlọ́lọ́hu àdìgì ọ̀sẹ̀ torí náà ẹni tó jẹ́ ìyàlọ́ bí eléyìí ni pé gbogbo ránran tá à ń gbọ́ lónìí bàbá tètè ké eléyìí náà a padà máa gbọ́ pé bí yẹn bá lọ jihad kí òun tó yẹ òun bí díà ni ọ̀rẹ́ ni ọba fi lè sọ pé ńgbà tá nẹ́bí ò ti fi síbi jẹun bẹ́ẹ̀ ní tí à ń pè ní bídíà ó ní ṣárùtù méjì àlùbídà máa tára kẹhùn nàbí yìí lọ́hùn àríwọ̀sọ gbogbo ń tà nẹ́bí ọba ṣe nǹkan méjì la gbọ́dọ̀ rí ká tó pẹ́ ni ọba ṣe é ṣe bídíà kí ni nǹkan méjèèjì náà ìǹtìfà olùmọ́ni ووجود المقتضي انتفاء المانع ووجود المقتضي وجود المقتضي ni pé a kíní yìí n tó lè jẹ́ ká ànábì ò se ń bẹ ànábì máa ma fi lẹ̀ n tó lè jẹ́ kíní n tó kọlù fún ká ànábì ò se kíní kò se ń bẹ ń gbà ń náà kì í se gbẹ̀yìn lẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí lónìí fífi ilé ànábì ajẹ́pọ́lọ́ ni ó se kíní ọlọ́ni ó fi ọyàtọ̀ fún tí ò sí ń tọ́ kọlù fún ara àpẹẹrẹ eléyìí táwọn àlùfáà máa fi kalẹ̀ ni pé béèyàn bá pẹ̀ òun jọ ìdì nísìnyí tó tún ṣe ká mọ́ ó sì kọ́ mọ́ bídí ànímọ̀nà ní ti pé bọ́bá ipò ọlọ́fẹ́ pè àwọn èèyàn ni à ànábì náà nídìí àti pè èèyàn ìgbé kí wọn fi gbọ́ ẹlòmíín lè gbà ebi yà ń fi irun pípé pé èèyàn náà ní ẹjẹ́ àwọn èèyàn gbọ́ wá nù ànábì tó mọ̀ kọ́ yẹ ká pé èèyàn sírun wákàtí márààrún jama mélòó ní ọwọ́ wákàtí márùn ọwọ́ adijọ́ tó nídìí èèyàn tó pọ̀ ju wákàtí márùn àwọn lọkọ̀ wá pèrún àjẹpọ̀lọ̀ ní ọmọ pèrún nù wùjúdú àlùmọ̀tàlì wọ́n ti fáwù àlùmọ̀àlì májàmú kejì nù yá ànábì òsè kínní ìlú òótọ́ àmọ́ ntí òjò ṣe ń bẹ ntí òjò ṣe kínní ń bẹ ànábì muhammad sallallahu alaihi wa sallam nínú hadith yàrá wa aisha radiyallahu anha anabi na laula anna qaumaka hudathahu ahdin bi kufrin la haddamtul kaaba wa aisha ti ba se pa àwọn èyàn rẹ̀ àwọn àjọ rẹ̀ àwọn quraishi yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ kufuru ni kefiri e kan lára wọn bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n má sì gbọ́ n ba wo kaaba yìí kí n wá tún lẹ́kùn rẹ̀ ṣe bí anabi ibrahim ti fi kalẹ̀ òun ló fi jẹ́ pé lẹ́yìn anabi àwọn èèyàn padà tún ṣe orúkọ ànábì sọ tí ò jẹ kíni ẹ tí ọ jẹ́ kó wọn ṣe nígbà tí ọba sì ti sí nǹkan ẹ̀nì mọ́ àjẹpé yẹn lè nù ni wọn ṣẹ̀ṣẹ̀ kú ònú kúfúrú kọmọ àdìgbà wí yín ilé ọlọ́run tó ń kó jígà bò ń ó sì ní náà lòún ṣe bá ń yín níta ti wá jòkó lára àwọn èèyàn tí ò tí ajẹ́ pé yíò kéyìn ó ṣe èsè bídíà torí náà ọ̀rọ̀ bídíà kí tọ́píkì lẹ́kṣọ́ wa lónìí a máa gbọ́dọ̀ máa yà sí ní ti torí ìgbọ́kúgbọ́ ìwíkúwí tó kún inú apátákì jùlọ nílẹ̀ yorùbá lónìí ilẹ̀ yorùbá ni pírọ́blẹ̀mù ìfẹ́ pọ̀ sí ju kọ́dà gbogbo nàìjíríà nísìn kọ́lọ̀ǹkọ́ sàmánà wa torí náà ìtọ́fà ìtọ́dọ̀rá hàtà intadara hatta hatta idha malat ash-shamsu qama fihi annabi wa sọ fún wa báyìí pé ayyuhan nas ẹ̀yin èyàn la tatamannu liqa al-adu are konu annabi ma ko àwọn èyàn sallallahu alaihi wasallam kódà bá bá ń ogun annabi ní la tatamannu liqa al-adu ẹ mọ́ retí ẹ mọ́ ràn kàn ẹ mọ́ pé ọtí ìjà tí ẹ wù ájá ẹlòmí ọmọ pé àwọn tí ẹ ti fàjẹ̀gbọ́n pé ọ̀rọ̀ mùsùlùmí kọ́ látàtà máa náwó lè kọ́ á àlàlù ọ̀gá ti nù ó bí ẹ bá lọ́gá mi ọjà gbọ́ àmọ́ ọ̀gá ti ní látàtà máa náwó lè kọ́ á àlàlù ẹ má ẹ má máa tàn mọ́ ẹ má máa fẹ́ pé a. tí ń wẹ́n tá bàjá wàsálùlọ́ha àfíà kọ́dẹ̀ ma bẹ̀lọ́ kọ́lọ́wọ́n ó sàlàáfíà fún yí ìyẹn ni pé kó gbé fìtí náà ìjàngbà kó gbé sí a jẹ́ pé gbogbo eléyẹn ni wọ́n bá gbọ́ yí táwa náà bá lè sọ síta gbogbo ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń sọ ń ìsìláàmù yóò túká sànẹ́bì tí ó ní wọ́n máa pààyàn ní lẹ́kọ́ àlàdú torí pé àwọn ẹlòmíín gbọ́ ìsìláàmù yẹn dó lónìí ni pé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ni àmọ́ àwa náà àfọwọ́fà wa náà pọ̀ o àfọwọ́fà wa mùsùlùmí náà ṣe kíni ọ̀pọ̀ níbi ìkéwù tukutu àmọ́ ọ̀rọ̀ anẹ́gbà muhammed sọ̀rọ̀sọ́làm tí ò rújú òun látàtà máa ń náwó lẹ́kọ́ á àlàdú tàn máa kódé yẹn bẹ lọ́nkẹ́ ọlọ́mọṣà máa wọn tá a bá jà wá wasalùlọ́ha àlàáfíà bẹ́lọ́n kò fún yín lálàáfíà. ibi láti nínú fíkì wàárín yìí òun ni pé phil asin nípìnlẹ̀ máa xukumul jihad kí ni ìdájọ́ sẹ̀ríà lórí ọ̀rọ̀ jihad ṣe mustahabu ni wájibu ni àbíbáwò ìyẹn ni pé ṣé n ta fẹ́ tí èsè dandan ni àbí dandan ni jihadu bọ́ bá jẹ́ dandan irú dandan wo ni. pẹ̀lú ẹ̀rí nínú alukur'an kareem nínú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam àtọ̀rọ̀ àwọn alfa asalafu sọ́ọ̀lẹ̀. الجهاد في الأصل فرض ولكنه فرض كفاية ولكنه فرض كفاية kọ̀sáfà tí ó ní jihadu ìṣe dandan ní ogbà àfà tí ọjà àfà ọ̀tọ̀lọ́hùn àti tànàbí sọ̀lá ọ̀sọ̀lá ìpanupọ̀ gbogbo wọn ní gbogbo ẹ̀rí sẹ̀ríà lọ́fẹ̀ẹ́nukù lórí pé dandan ní jihadu àmọ́rù dandan wo ni torí pé tá a bá pè ní fárúgbò nù sẹ̀ríà ọ̀nà mélòó ló pín sí ọ̀nà méjì fárúgbò àyínín wà fárúgbò ìfàyàtì dandan kan bẹ tí èyàn bá yàn ṣe

ládùúrú àwọn tí ń gbàwẹ̀ nílùú àyà àwọn kan kí ọgbà mì kan gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ṣètọ́ ni ọmọ wíṣẹ́ lómi ńlá káì torí pé fárúgbó àyìnì tá a bá pè ní fárúgbó àyìnì ọmọ ó ṣe bàbá ó ṣe ọkọ ó ṣe kò dí ti kíni kò dí ti ìyàwó lọ́wọ́ òun kálukú lọ́lọ́run ó bì pé so ṣe é ń pa àwọn fárúgbó kan ní fárúgbó kìfàyà fárúgbó alkìfàyà ìyẹn ni pé dandan ni o àmọ́ báwọn kan bá ti ṣe é tí wọ́n sì kájú ẹ̀ kò ní dandan kí òótọ́ wá pé àfikẹ́ mi náà ò ṣe tèmi bẹ́ẹ̀ bá tún ṣe yún náà ó ṣe ń tọ́lọ̀ wọn ọ̀ràn gbé a tí wọ́n wọ́n ṣe òun àfikẹ́ náà bẹ́ wulẹ̀ bóyá n tá n pè ní farugol kìfáyà bẹ́ẹ̀ bá ti rá àwọn kan tí wọ́n sì ṣe kíni tí wọ́n kájú ẹ̀ ìyẹn ni pé tí wọ́n ṣe bọ́lọ̀ ti ní kí ṣe é dandan àwọn ti kú ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́kù ara arú àwọn dandan yìí ká tó jihadu òun ni sọ̀látù aljanaza sọ̀látù aljanaza kókò mùsùlùmí kan bá kún bì kan nísìnyí àwọn bíi mẹ́wàá mélòó àbáwọn ogun ni wọ́n ń gbàdúgbò àwọn mẹ́ẹ̀ẹ́dógún àbáwọn mẹ́wàá nu wọn sì sáré dìde sí wọn wẹ̀ wọn kẹ́hùn sí la ẹnìkan sì lóun ní mítìnì ẹnìkan gbọ́dọ̀ mọ́ sọ fún pé mítìnì ò sí wó lọ́nà sáwọn kan ti àwọn bíi mélòó kan wọ́n ti mójútó ọmọ ìyá wọn mùsùlùmí bóun bá ní mítìnì kọ́ máa ṣe kí ni kọ́ máa lọ kì í ṣe wọ̀ torí pé irú dandan àwọn fárúgbó fárúgbó kífà rẹ̀ dandan tó yẹ báwọn kan bá ti ṣe tí wọ́n sì kájú ẹ̀ dandan àwọn ti kú ọlọ́run kí ni gbogbo mùsùlùmí nù ntí ó mú gbogbo wọn jìyà lọ́dọ̀ ọlọ́run ni pé ká má rẹ̀ nìkan tó dìde nù wọn àmọ́ báwọn kan bá ti dìde níta ń pè ní fárúgbó kífà kò ní ìdí káwọn yòókù náà dáadáa pé kí wọ́n wá bẹ̀. irú ẹ̀ ni aljihad irú ẹ̀ ni kíni aljihad fil asli farubu kifaya ìpìlẹ̀ ìdájọ́ jihad nínú sẹ̀ríà ni pé farubu kifaya ni bá a bá ti rí dandan ni o ká máa rìpíìtì èyí ṣe mustahabu o àmọ́ dandan pé wá ṣe pé àfi kí gbogbo ọ̀rọ̀ wa lọ. Mm bàbá ti rá àwọn kan tí wọ́n ṣe tí wọ́n sì ṣe gíní tí wọ́n kájú ẹ̀ kílẹ̀ rí eléyìí mẹ́lẹ̀ kùrán ni wọ́n súnà ìbẹ̀nú alkùrán ni ìbẹ̀nú lànà nẹ́bù muhammad sallallahu alaihi wasallam olùwàsánú alkùrán kẹrí mu pé wà má kẹ́ ànà mọ̀mìnú na lè yẹn firu káfà fọláwùlà náfọ̀rọ̀ mi kú lè fi rọ̀kọ̀tì mẹ́nuhùn pọ̀ ìfà olùwà ni kò ṣeé ṣe òun ò sì pé ẹsẹ bẹ́ẹ̀ lèyàn fi rú káàfà pébi gbogbo yẹn ọba jáde lójú ogun kẹtàn tilétilé olùwàláàkà àṣẹ lófin bẹ́ẹ̀ àwọn kan ní wọn ò dúró wọn máa mójútó àwọn tí ó yẹ kẹ mójútó ńlé àwọn kan wà ní kíni wọn wà lójú jihadu èyí ń jẹ́ òye wa pé àṣẹ jihadu fárúgbó kẹfà tọ́lọ́ bá jẹ́ fárúgbó àyìnì ni ẹnìkan ò lè dúró ńlé. òun náà gbọ́dọ̀ lọ bí ọrụ ọrụ àtàwẹ̀ tá a fi ṣàpèjúwe ẹ̀rí nínú gbésí ayé ìtàn gbésí ayé muhammad sọlọ sẹlẹm òun ni pé gbogbo ogun tí ayé ọ̀sẹ̀lẹ̀ lójú ayé anabi sọlọ sẹlẹm gbogbo ẹ̀ka anábì lọ sọlọ lọ́hùn àlejò sẹlẹm ẹ gbọ́ pé tọ́ba pé fárúdùn àìní ni ànábì náà ní jòkó sọlọ́lọ́ àwòsẹ́lẹ̀m òun náà jáde pẹ̀lú wọn ni ànábì àmọ́ ẹ jáde bó ti jáde ń bá dérú ní ọ̀húdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó sì dà àwọn àgbà míì ànábì ọkàn yìí àwọn kan pé ogun bí báyìí lámọ́yìn lámọ́yìn ẹ̀yìn ẹ lọ. torí náà eléyìí lè rí i pé ní phil asili nípìnlẹ̀ o kí ni ìdájọ́ jihadu òní fárúgbó wàyà sí wọ̀yẹ̀síru fọ́rùbọ̀áyìn fi arúbáyí hàlàt àwọn conditions mẹ́rin kan wá ń bẹ bọ́kanú ẹ bá ti sẹlẹ̀ jihadu ó kú ò ní fárúgbò kìfáyà yóò di kíni yóò di fárúgbò àìní èyí ò ní ẹja gbọ́ yí dáadáa jihadu nípìlẹ̀ fárúgbò kìfáyà àmọ́ àwọn circumstances mẹ́rin kan bí ọba ti ṣẹlẹ̀ nílùú tìyín ládùúgbò tìyín irú jihadu ní kú ní jihadu farudu kìfáyà ó di kíni ó di farudu àyìn kí làwọn ìṣesí mẹ́rẹ̀ẹ̀rin kí làwọn conditions mẹ́rẹ̀ẹ̀rin. àkọ́kọ́ ni aljihadu farudu àyìn liman hadara alqital aljihadu farudu àyìn liman hadara alqital. wọ́n ní jihadu dé fárúgbó kifaya sí ni ẹnìkan wá jáde ní ah, bísmìlá ìmọ̀lágbára ọya ẹni tí ọba tún pẹ̀lú mi ọya wọ́n wá ń lọ ẹmọ̀ pé fárúgbó kìfáyà ni àbí wọ́n wá débi wọn ó ti jà tán ìgbà wọn lòun sẹ̀sẹ̀ wá rántí pé ah, ibi wọn tẹ̀ kú ní fárúgbó kìfáyà náà ní tẹ́lẹ̀ ẹmọ jáàsì èmi ń lọ ọgbọ́dọ̀ <laughs> lọ mọ́ ọgbọ́dọ̀ sí kíni gbogbo ẹni ọba ti wà lójú ogun kọjá ogun òní sójú ọ̀nà tọ̀lọ́hún fárúgbó àyè. òun láyé alukur'an kẹrí mò ń sọ fún wa pé yá ayú halabi na amánu. إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار فلا تولوهم الأدبار إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار فلا أولو عليه بلو أما كيلو لو أنبهم إذا لقيتم بابا قلي يعني كتي يدوجو كني يدوجو أبو gbàwọn èèyàn gbọdọ wa máa sọ pé ẹbí wọn ní fárúdù kìfáyà ní ọhún fún gbogbo ẹyin tẹ wà lójú ogun o àbí àti ń jagun bọ láti àárọ látàárọ ọwọ́ àdọ̀sán ẹnìkan wá ní àìgbọ́ ẹ̀yọ̀ ń dé mi ẹkùn ní fárúgbù kìfà ẹgbẹ́ ẹkù ẹ̀yìn bí ọgọ́rùn-ún bẹ́ẹ̀ hàn uh-uh. gbogbo ẹ̀yìn ọba wà níbi tí lójú ogun jihadu di kíni òdì fárúgbù òdì fárúgbù àìní fún ẹ̀rí nínú alukur'an kẹrí ẹ̀ńbẹ́ nínú súnà anábì náà sọlọ́dọ̀ sọlọ́ anábì ní èjìtẹ́nibú asábà alimóbekọ́t èjìtẹ́nibú asábà alimobiq ẹ jìnnà sáwọn nǹkan méje tí máa fà parun báyàn tí máa pa ní wọn yẹn ni pé tí fa wàhálà fún yàn lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀sẹ̀ ńláńlá ní jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan méjèèjì tá nàbí kan ní kíni wàtàwálì yẹwò mẹzàhà kéèyàn ọsá lójú ogun nínú kàbáyé ẹsẹ̀ yìí wàtàwálì yẹwò mẹzàhà torí náà nínú àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí jihadu máa fi di fardun aini òun lò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìdá hasọ̀rọ̀ báladahu aláàdù ìdá hasọ̀rọ̀ báladahu aláàdù mùsùlùmí jòkó jẹ́jẹ́ nínú ìlú wọn wọn ó jí láàárọ̀ kùtùkùtù náà ni wọ́n bá gbọ́ pé àwọn ọ̀tá ló ti wọnú ìlú yìí wọ́n ti wá ṣe kí ni wọ́n wá wọ́n wá ka wọn mẹ́lẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ pé kọ̀kìn mi mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ pé kí ni kọ̀kàn mi pé fárúgbò kìfáyà ni ọ̀hún bọ́bá ti dẹ́rù lẹ́bù báwọn jihadu kó ń fárúgbò kìfáyà ó di fárúgbò ẹ̀rí rẹ̀ náà láyà tá a kélé kan ọ̀hún làkìtùm ẹ pàdé nù ìmọ̀ kẹ́yìn ọlọ́ọ̀bá wọn àbáwọn ni wọ́n wá báyìí ńgbọ́ bá sá ti di pé ẹ pàdé mùsùlùmí kan ò gbọ́dọ̀ pé ah, ẹyọ̀ ń dé mi bọ́bá jẹ́ mùsùlùmí dùn torí pé nù kàbá ìrí ẹsẹ̀ òun ni àtàwálé yauma yauma zà ọdí mélòó ọdí méjì alḥàlà thalitha ọ̀nà kẹta tí jihadu fi di fardu ainu idastanfarahu al'imam idastanfarahu al'imam gbogbo gbàtálàsẹ̀ bá ní lámọ́yìn ọ̀lọ́ jihadu ọ̀gbọ́dọ̀ pé ẹ̀rẹ́ lómi ńlẹ̀ lọ́kàn dàbí ẹ̀rín ni ọ̀rọ̀ ṣẹ̀rí àná mo ti sọ fún yín jihadu ṣe ṣèjà lásán ńjọ wọn nàka sí wọn náà pé bàbá kínní ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ̀yin lẹ́ lè kó sọ fún wọn ni pé lomi ìtumọ̀ ẹ̀ náà nù jihadu ta fẹ́ lónìí jihadu owó ni o ẹ̀yin lẹ́sìn lówó báyìí wá ká nìkan ni. gbogbo ògbà tí aláṣẹ mùsùlùmí ta gbàpá aláṣẹ mùsùlùmí ni tọ́ bá rí i pé wọ́n ni ìdàstàǹfàrà hu ní gbogbo ọ̀nà jihadu jihadu bin mal jihadu bin nafs ìmọ̀ jihadu owó ìmọ̀ jihadu ẹ̀mí ìmọ̀ jihadu ọ̀rọ̀ ìmọ̀ jihadu pé yín yìí báyìí ìsìláàmù lọ́wọ́ ẹnìkan gbọ́dọ̀ pé ẹ lọ bá lámọ́ yín náà nígbà wọn bá rí i pé wọ́n ni ṣe ìdàstànfàràhù ẹ̀rí eléyìí ń bẹ حديث hadith محمد صلى الله عليه وسلم sallam anábì ni wàá ìdàstànfẹ́rùtún fanfíò wàá ìdàstànfẹ́rùtún gbogbo ìgbà tí wọ́n bá ké sí yín pé ọya ọkàn yín ẹ̀ gbọ́dọ̀ sá ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé ẹ̀rẹ́ lómi lẹ́yìn ìyáàdù ó kú ní fárúgbó yóò di kíni ìdàstànfàràhù àlè níbi láti gbọ́ yé pé ta ní pé èèyàn pé wá ja jihad hmm? nínú sẹ̀rí àlàńwí o òun ni alìmá aláṣẹ mùsùlùmí alìmá mú bẹ̀rù túnmọ̀ ẹ̀ ní pé aláṣẹ mùsùlùmí ìyẹn ni pé kìí ṣe bá a ti dàrú lónìí tí ó ń kálukú kàn ń sọ̀rọ̀ ẹ̀ di àmírù jihad aláṣẹ mùsùlùmí lọ́gbọ́dọ̀ rí pé ah, gbogbo ń tà nẹ́bí ni a ṣe ẹni àti ṣe é ìjà ló kún bọ́nbá ti wá dìjà òun gbogbo ẹni tó bá ti nà ká sí pé ìwọ́ lọ ọ̀gbọ́lọ̀ pé kí ni ẹ̀lọ́wẹ́ lómi ìdàstàǹfàrà hu àlè ọdún mélòó ọdún mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ìdàtíjà ilẹ̀ ìdàtíjà ilẹ̀ alákẹrin bí yẹn bá fẹ́ rí tẹ̀fsílù ń rẹ̀ sí tí ó ra ṣéèkù wa muhammad rahimahullah الشرح الممتع على زاد المستقنع ماشي تفسير ويبقى كوكو kíni túnmà hálẹ̀ lẹ́ẹ̀kẹrin ni pé ìdáhtíjá ilẹ̀ bí gbogbo àwùjọ mùsùlùmí bá nídi èèyàn pé ẹ̀yìn lẹ́mọ kíní yìí ṣe lápèjúwe náà àwọn àpèjúwe tí wọ́n mú wá láwọn contemporary àpèjúwe nígbà ẹnìkan tí ìlú mùsùlùmí wọ́n tírénì rẹ̀ àbóun náà ló tírénì ààrẹ àwọn anirú pléènì ogun báyìí òun nìkan lọ́mọ wa wọ́n wá láà nídìí irú ẹ̀ wá ní ah, kò gbọ́dọ̀ ìdá tí í já ilẹ̀ e, e, wọ́n ṣe kínní mùsùlùmí nídìí rẹ̀ káwá náà sí gbogbo ọ̀nà jihadu o kìí jihadu ogun nìkan o gbogbo ọjọ́ tí mùsùlùmí bá ní ah, nídìí o. anéèdì ipò yín anéèdì owó yín èèyàn náà gbọdọ̀ wá pé a èéṣe ẹ̀rẹ́ lomi ńlẹ̀ ni ìdà tí já ilẹ̀ àfẹ́lẹ́ ìtọ́ba lábòsí nínú nìkan ìsìláàmù ọgbà bòsí ńgbọ̀ba ipá bòsí ni wọ́n fi wá panu kọ̀ pé ẹ lọ́ọ́ bá ẹ lọ́ọ́ bá òun lọ́jọ́ gbọdọ̀ jẹ́ pé aláṣẹ mùsùlùmí òun ní pe àwọn èèyàn pé ẹ wá lọ jihadu ẹni tí ó sì jálásẹ mùsùlùmí ó ní májẹ̀mú tí pé lára ara ẹni àdáàlà kó jẹ́ kíni òjò ń dédé torí náà láwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí jihadu máa kú òní kíni e máa kú òní fárúgbó yọ́wà di kíni fárúgbó àyè torí náà fa'idá lakéètùmù ohun ibi tá ti yà lọ nìyẹn fa'idá lakéètùmù ohun anabi ni ẹma ẹma ẹma ẹma tàn má ẹma wà kẹ pàdé ọ̀tá o àmọ́ bẹ́ẹ̀ bá pàdé wọn kọ́ ọ̀sùnbíru ẹni sùúrù ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ ṣe kínni ẹ gbọ́dọ̀ sá ẹ má ràn kàn pé ẹ fẹ́ jà àmọ́ bí wọ́n bá níjà ló kù mùsùlùmí ọ̀ gbọ́dọ̀ ṣe kínni mùsùlùmí ẹ̀ sá fàṣùbíru fa ìdáàlà wàhálà mu anàlìjánà tàtàtà vìlálì sùúrù ànábi lára ń tẹ́ fi ní sùúrù sallallahu alaihi wasallam òun ni pé àlìjánná tẹ́ ń wá kí tẹ́ ń bẹ lọ́run rẹ̀ lọ́sàn-án lóru ni ẹ mọ̀ pa bẹ́ẹ̀ bògì ìdálọ́wà ìdá jihad yẹn ni pé nú ọ̀nà tí mo ní tètè wà àlìjánná òwe tá ànábi panu o inú ọ̀nà téèyàn fi lè tètè wà àlìjánná tààrà kọ́dà bí iṣẹ́ rẹ̀ ò tó ṣe ọmọ àlìjánná tẹ́lẹ̀ òun ni kíni òun ni kọ́ lọ jihad fi sabilillah wa'lamu anna aljanna tahta bèlàlì àṣùwò ànábì ń sọ ilé ìsọ̀lọ̀sọ́lọ̀m fi báàbí àyàmìhí aláti lápẹ̀yà fi ha aláàbò ìyẹn ni pé lójú ogun gan-an ni wọ́n wà lẹ́yìn eléyìí ara ẹ̀kọ́nu ànábì wa ńgbà tó kìlọ̀ fún wọn tán ńgbòmí ànábì ó kìlọ̀ tí ó gùn jù báyìí lọ kí lànábì wa ṣe lẹ́yìn eléyìí sọ̀lọ̀sọ́lọ̀m ànábì wa bẹ̀ lọ́hùn ìyẹn ni pé mùsùlùmí gbójú lé pé áá a ní nǹkan jáde yìí níbi a yìí ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́yìn ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ní àìsá o àìsè báyìí o ọwọ́ àpò pé kí agbára lé agbára wa o ìwọ ọlọ́run lágbára lé o wa bẹ̀ lọ́wọ́ kí ń ń ahzab. ahzimuhum wansorna alayhim anabi ń kí ọlọ́run pẹ̀lú àwọn oríkì tó wu ọlọ́run ọlọ́run fẹ́ ká máa fi ń tóun ṣe tí ó ti alimami ibùdó kéèké lẹ́yìn ní inú àǹfààní tá a gbọ́ yé ń bi àdúrà yìí tí wọn náà lè máa lò bàbá fẹ́ bẹ lọ́hùn òun ni pé kó o tó tọrọ ń tọ̀ ń wá nísìnyí rántí ń tọ́lọ̀ ń ti ṣe fún ọ tẹ́lẹ̀ kọ wa kọ́kọ́ fi yíwọn kì í kọ kí ọlọ́run pé wọ ọlọ́run tó ṣe nǹkan báyìí ẹ̀wọ̀n tá nẹ́bí wí sọ̀lọ̀sọ̀lọ̀ allahumma ìwọ olúwa ọba munzil alkitab wọ́n tó sọ alukura nìkalẹ̀ fún wa tó fi sànú wa wọ́n mójúrí asahab wọ́n tó fún wa gbogbo gbàtà abala afójò ló ń fún wa wahazimal ahzab gbogbo àwọn tí yóò pètè pèrò tí wọ́n pawọ́pọ̀ lé wa lórí ìwọ gbogbo wọn gbogbo ń tí ọlọ́run ti ṣe fún ọ máa ṣe kíni kọ́kọ́ rántí rẹ ọlọ́run ọ̀gbàgbé àmọ́ fẹ́ kó o fi kì í wọn ni tá nàbì kọ́ wa lẹ́kọ̀ọ́ nù sọlọ́lá ọ̀sẹ̀lẹ̀ tọ́ lẹ́yìn ìhùn lànàbì ṣe wá ní azimu àwọn tó tún pa ọ́pọ̀ lé wa lórí lónìí náà olúwa bá wa borí wọn bá wa ṣẹ́gun wọn wọn sọ̀rọ̀ náà àlè kó o sì ràn wá lọ́wọ́ lé wọn lórí eléyìí ni hadithu abdullahi ibn abi awfa rọ̀bìyàlláhu ta'ala anhu mọ̀rọ̀kórí ẹ̀ náà láàfẹ́ dámi dúró lónìí inṣá allahu ta'ala lórí ọ̀rọ̀ aljihadu náà látún kọ̀jínú ẹjọ́ mẹ́jọ ọlọ́wọ́ di ajúgbà náà lọ hádà wallahu alam wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi bóyá béèrè bàtí táwọn obìnrin bá nílò rẹ̀ yìí fún àwọn náà kọjú náà. ẹ dákun ìbéèrè mi ni pé ọ̀rọ̀ kan ní ó ń lọ ní àárín ìlú ní onírin ọ̀rọ̀ nípa fótó ìyá láti lè ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn kí wọ́n sọ pé fótó ìdájọ́ ẹ̀ tí wọ́n sì pósì ní ilé Facebook lórí

èmi ọmọ o bọ́yẹ bá mẹ afá alùsùnà kan ẹ̀yin náà wí nísìn tó ní bá ti ya fọ́tò ti di ó ti di alákùlẹ̀ ha lọ̀rọ̀ nípa fọ́tò ọ̀rọ̀ tí ó gùn ni bọ̀ tí ń sọ sọ́márì fún yín mo ti sọ lọ́pọ̀lọpọ̀ kò sí iyèméjì ń bi pé wa sallam ní n tó ju àdìfẹ́ kan aṣáàdùn náà sí àgábà yóò máa kò yá má alùmọ́sọ̀wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wípé àwọn tí ìjà àwọn pọ̀ jù lálùkìyàmà àwọn ní kíni àwọn ní alùmọ́sọ̀wò. alìṣkálù ń bí ni pé kí ni alùmọ́sọ̀wò torí lárúbáwá là nàbì sọ sọlọ́dọ̀ àwòsàn asúra kí ni ń jẹ́ kí ni kí ni ń jẹ́ súra ibi tí ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn onímọ̀ nù àmẹ́mi ò rí onímọ̀ alùsùnà kan tó níbẹ̀ bá ti ya fọ́tò ódìkíní ódìkèké kakọ́ yọ̀yún kó but asúra níta ń pè ní súra léde lárúbáwá kódà bẹ́ẹ̀ yẹn bá gbé dictionary òyìnbó lónìí náà àbò gbé ti yorùbá ó rí i pé tùmọ̀ tí ó mú wa yóò tó mẹ́rin nírun mẹ́rẹ̀ẹ̀rin yìí ó rí ń bẹ̀ tó ṣe pé ní gbogbo ní mímọ̀ lọ́panukọ̀ pé ah, àásù rẹ̀ eléyìí kà nẹ́bí ń wí sọlọ́lọ́hùn àléyìí wọ̀sẹ̀lẹ̀ odi mélòó odi méjì ó sì rí inú ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí jù bẹ́ẹ̀ lọ yìí tí a gbogbo àlùfáà panupọ̀ pé irú súra yìí òun ní kíni òun là nẹ́bí ọ wà rí láàrin méjèèjì sílẹ̀ yìí ń bẹ́ẹ̀ nù. No níta nẹ́bi wí àbí kò ṣe kíni àbí ò ṣe ń bẹ bọ́rọ̀ súra ti rí kúkúrú nù. kí ni súra tí ẹnìkan àfi bọ́báyá irú àwọn wíkú idun ti wí o tẹnìkan náà àfáàlù súnà ká àtẹjú súnà gan ò pé á irú súra tá nẹ́bi ń wí kọ́ yìí. bí lárúbáwá bá ní kọ́dà lè bó náà fọ́tò kọ́pì fọ́tò kí ni lárúbáwá pè é fọ́tò stáàtì bóyá ìtọ́ gbọ́dọ̀ ń pè ní fọ́tò stáàtì àbí súra náà lárúbáwá ń pè ní ẹ̀bá ni ẹ̀yàn bí lárúbáwá bá sọ fún ọ pé mú photocopy wa yóò ní kó mú kíni wá hmm? mú kíni wá ẹ ẹsẹ tí ń lọ lẹ́nu yín bóyá ti gbọ́ fatuwa kan tí súra náà lárúbáwó ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wá admission sílẹ̀ lárúbáwá kí wọ́n ní ẹ mú wá ẹ̀sìn ìgbà tẹ́ mọ̀ mọ́ kò sẹ́nì kò yí wọn ò síyè méjì pé súrà ni lóòótọ́ ẹni tí ń sìn yaru súrà yìí kí ẹni tí ń se fọ́tọ́kọ̀bì kí láà pè musawiru náà ni sẹ́rù rẹ̀ lànàbí ní aṣáájú náà sí àdábá yóò musawiru là irú rẹ̀ kọ́ èyí wọn ò rújú kò ni bẹ́ẹ̀ kí ni àwọn tí ń yà kí ni wọ́n ẹ́n eh? musawwirun tọ́yì nídàkejì èyí tí ò sí èméjì ń bí pé níta nẹ́bí ń wí gan ni òun làwọn ti ń ya èrè àbáwọn kí ni wọ́n ń pè wọ́n fine art wọ́n á gbẹ imú bẹ́ẹ̀ gbé mo lè ya yín bẹ́ẹ̀ ti dúró yìí gbogbo mùsùlùmí tó bá sì kú ń lọ kó ń o èyí wọn ò sí èméjì àtẹ̀mọ́ àti ẹ̀fọ̀dà yá àti kínní èyí òun náà ò sí iyèméjì gbogbo àdìsí làwọn afa àkópọ̀ fún àkójọpọ̀ pé gbogbo bí tá ànábì ti sọ ọ́ apply sí wele ọwọ́ akú láàrin méjèèjì yìí sóra tẹlifíṣàn sóra kámẹ́rà kí tó ni ẹ kámẹ́rà orí fóònù náà ẹ àwọn eléyìí ń bẹ́yìn náà ǹjẹ́ ń bẹ nínú tá ànábì wí àbí kò sí kínní kò sí ń bẹ̀. wàhálà khilaf kọ̀dí khilaf yìí kìí ṣe pé ní two thousand and fifteen yìí lọ bẹ̀rẹ̀ ńgbà tọrọ bá ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ tí wà lákàn mọ́ yọ àwọ̀ amú kankan bígbà fẹ́ pé ní àwọn kan ò tí rékọjá rẹ̀ yìí sheikh ibn baz rahimahullahu ta'ala tí baba bun baz fi kú láyé ẹ lè rí wọn lórí tẹlifíṣàn àfi bí wọn bá wí àwọn ibi tí wọn ò ti mọ wọn ní lọ súdíò kọ́dà kí wọ́n láwọn fẹ́ ṣe wáàsí pé àwọn àwọn gbà pé nínú súra tí ọkọ̀ da òun náà ní kíni òun àmọ́ bàbá ọ̀yanu pé ni wọ́n bá lórí tẹlifíṣàn di kẹfẹ́rí o ọ̀rọ̀kọ̀rọ̀ lè yí wọn o òun ló jẹ́ pé ẹni tó gba pò lẹ́yìn wọn mufti saudi tòní ẹ rí wọn lórí tẹlifíṣàn wọ́n ń ṣe fatiwa lórí tẹlifíṣàn àwọn èèyàn ń fóònù alẹ́làwà wọn ò sì torí ẹ̀ bú bàbá bùnbáàsì pé ọ̀rọ̀kọ̀rọ̀ ní sọ bàbá bùnbáàsì náà kà fara àwọn gbé ìwọ lórí tẹlifíṣàn ti ń ṣe ọ̀rọ̀ dáwà yìí bẹ́ẹ̀ kó rí ọ̀la bẹ́ẹ̀ kó rí ìfẹ́ inú ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àìkéwú tó ń dààmú ẹlòmíì àìlẹ́kọ̀ọ́ àti kéke ń dààmú ni súra àti kíni súra àti kámẹ́rà ìlà fún kọ̀dí yìí. sheikhu nebino sẹmi rahimahulahu ta'ala àwọn wà nù àwọn tí wọ́n rí i pé ní hmm, súra àti kámẹ́rà yóò wọnú tá nẹ́bí wọ́n lé wọ́n ní torí pa nẹ́bí ni gbogbo ẹni ó bá ya àwòrán olúwa ò ní kọ́ fẹ̀mí sí i la pé sọ́gbọ́n fẹ́ dárú ẹ̀ dátẹ́mi náà dànù ajẹ́ pé kọ̀ í jẹ́ pé ẹ̀dá tọ́lọ̀ dá ló ṣe kí òun lọ ya ọya nǹkan míì ni ala kulli hal mo ti lọ́rọ̀ tí ó gùn ni. torí ìmọ̀rú ń tẹ́ gbọ́ tó farú béèrè ló fi ẹ̀ka ṣe tẹ̀síwù bá tó ń kà fara ara wa lórí ẹ kámẹ́rà ya àbí ẹ̀ka wà sí yín sínú fídíò ọlọ́run ọ̀sánù wa but ìmọ̀ràn tèmi tí mo máa fáwọn èèyàn hádà ṣùkùmù ṣàrẹ̀ tó hàn sí mi nínú ìdájọ́ ni mo fún yín o. ànábì tí wàá kọ́ wa àwọn tó bá rújú bọ́yá bọ́yá bọ́yá bọ́yá lọ́rọ̀ fọ́tò kámẹ́rà bọ́yá bọ́yá lọ́rọ̀ fọ́tò kínní tẹlifíṣàn anabi wa ni famani takọ subuhat fakọdi stabra aliyini bọ́ọ̀ bá kápá rẹ̀ pé mi ò ní hàn lórí tv rẹ̀ làǹbà bá sì sí ìsìn nígbà wọn fi kámẹ́rà yà mí fàhálà huwa lọ́wọ́ asilamu fún ọ àmìyàn wá pẹ́ ni tó bá rí nǹkan míì tí wò rí òun kọ́ wá ló ń bí díà ni àbí kẹfìrí ni òun ni mo fi fàpèjúwe ńláńlá lélẹ̀ fún yín mufti tòní àti mufti tànán saudi bàbá bombasi là ń méjèèjì sheikh abdulaziz náà là ń méjèèjì ń jẹ wọn ní kìláàfù lórí irú ọrọ yìí ẹnìkan nù torí ẹ pé ọrọ ọrọ kọrọ ní sọ torí pé àwọn màhálù ìṣtìhádì ń bẹ èyí tí ò rújúnu ọ̀sẹ́nìkan náà àfọ̀hún súnà kan tí ó pè é èrè àbáfọwọ́yà àbí kíní pé yíyún náà ṣe nu tán torí pé rú tán nẹ́bi rí gan nu sọlọ́lọ́hu aleyhi wọ̀sẹ̀ kò sí sẹ́ni tí ó pè é bọ́ba ti ṣe fọ́tò kọ́pì mọ́ lọ pé ṣúra là pé torí tẹ́lómi ń wí lẹ́nu nu pé ṣúra ni ṣúra ṣúra là nẹ́bi pé ṣé ẹni ó ṣe fọ́tò kọ́pì kí ni lárúbáwá ń pè òun náà máa wọ kò rí bẹ́ẹ̀ àmọ́ àwọn èyí tí a lè pè ní grey areas bí àṣà àwọn ilé ìbò ẹni ọba kápá pé èmi ò rí ntọ́fẹ́ tì mí débẹ̀ níbọ̀ rúra kan kọ́dà ní wá admission dèbè lé wọn ni ya ìsì ní gba láńsẹ̀sì mi lé wọn ni lọ mú máwùlẹ̀ yá èyí ń wà asilamu fún ọ àkànrí òní máa ṣe ròyìnròyìn àmì ìwọ̀n wá pẹ́ tóun bá rí nǹkan mi tó ipá àwọn àfáà tí èso ń fẹ́ ẹnu náà lọ àwa sọ asọ́dọ̀ ń bí dé àdúrò ìjẹ́jẹ́ wí pé kúfúrú ọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́yìn wọn tó yé hádà wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi banque de